ẹni tá a jọ wà nínú súnà fúdìkan àbíkejì wọ́n lè mọ́ bídá wọ́n ṣe tẹ̀bíù rẹ̀ lẹ́yìn tó tó ṣe tẹ̀bíù bẹ́ẹ̀ tó tẹ̀ tó ṣe tẹ̀bíù tó bá ṣe oní òkàdà sọ́fà ẹ̀ lọ́tọ́ bá bàdá ẹ̀ nìkan nínú tó jẹ́ pé orí súnà làmọ́ mọ́ a lè tọ́ka sí kankan nínú àwọn òṣùlù tó jẹ́ èṣùlù tó burúkú jù lọ yìí nínú tí yàtọ̀ máa ń jáde kúrò ní sunna ṣùgbọ́n àwọn kan mí nínú àwọn kan tó tún máa ń wò tó tún máa ń wò pé oníbídà ni tó tó tó bẹ̀rẹ̀ ẹ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni nǹkan tó kàn wá ní tó kàn wá òun náà ni pé alákọ̀ọ́kọ́ kò lè rọrùn ká sọ yìí pé ìntẹ́nìkan ti wí àbí ìntẹ́nìkan ti sọ yẹn dodo wa náà ó fi dandan lórí dodo wa kò lè bẹ́ẹ̀. sheikh wa Al-Albani alayhi rahmatullah wọn ni laysa shartan abada laysa shartan abada wọn ni kò lè jẹ́ condition kò lè jẹ́ mọ̀jẹ̀mú láíláí anna man kaffara shakhsan wa aqama alayhi al-hujja pẹ̀ntú bá kàfàrà ẹnìkan kìí ṣe kó kàfàrà rẹ̀ tán ó tún wá ń fi ẹ̀rí bó ṣe kàfàrà rẹ̀ yẹn ó ti fi múlẹ̀ an yakuna kullu nnaasi ma'ahu fi takfir kásìkò gbogbo èèyàn ó àgbé pẹ̀lú ẹ̀ lórí takfir yẹn li'annahu qad yakunu huwa muta'awwilan yẹn ẹlòmíì lè rí pé ó kà kó sínú tàwíìlì pé ẹni tí wọ́n kà sọ̀rọ̀ yìí ó ṣe tàwíìlì ni li'annahu qad wa yara al-'alim al-akhar annahu la yajuzu takfiru àfààní wàá rí pé ẹni yìí ẹ̀ ní kàfàrà rẹ̀ وكذلك التفسيق والتبديع بين أنك فسقين أتكتنا لن بدعة فهذه الحقيقة شيخ الألباني أوروي إن تنشلي pàápàá nǹkan yìí ni fítàní làásù ilẹ̀ háàdìr nínú fìtínà tá à ń bá yí lásìkò yìí ni àkọ́kọ́ wàmí tasarru ìbáàdì shabab fi dìá ilẹ̀ ilmi ó tún ń ṣẹlẹ̀ nípa sísàbàyà gbàǹgbà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nípa kán máa kílèmù pé àwọn ti dépò táwọn ò dé nínú mímà sheikh labani ti ń fa nìyẹn al-maqsud sheikh labani ti ń fẹ́ sọ ana ada tasalsul pé ká máa sọ pé ẹnìkan oníbìdá ni ká máa líǹkì ẹ̀ mọ́ra wọn yẹn ìgbà tí sheikh labani sọ̀rọ̀ tasalsul yìí wọ́n mú kí sọ̀kan wá tó fọ́ ni nínú sèlésílà tó lórí dàwà nóòrù ẹnìkan àfààní ó wá lọ sílé ẹnìkan ló ṣe wá lọ sílé ọ̀rẹ́ ẹ̀ kan àládà ní ìlú wọn sì ni pé tónímọ̀ bá ti dé wọn kò bàtà rẹ̀ wọn tún ṣe wọn pọ́nlé ìgbà tónímọ̀ yẹn wá wọlé ó bá bàtà rẹ̀ bó ṣe bó ṣe wà náà wọn bá ṣe lọ́jọ́ síbẹ̀ tónímọ̀ yẹn sọ pé ah ẹni tí ó tún bàtà yẹn ṣe ó ti di kẹfẹ ó ti di ó ti kí ló wá dé ó ní lè annahu lam yahtarim al-ilma lam yahtarim al-alim tó bí ẹni yẹn kò pọn onímọ̀lé wa man lam yahtarim al-alima lam yahtarim al-ilma ẹni tí ò bá rẹ̀ ti pọ́n ìmọ̀lé tí ò bá ti pọ́n nímọ̀lé kò pọ́n mọ̀lé ẹni tí ò bá ti pọ́n mọ̀lé irú ẹni bẹ́ẹ̀ kò pọ́n ànábì wa Muhammad torí pé òun ló mú mímọ̀ wá ẹni tí o bá ti fún anabiwa muhammed ní kò pọ́n jibril rèé lọ́gbẹ́ jibril ló sọ kalẹ̀ fún anabiwa muhammed ẹni tí o bá ti pọ́n ìgbà wo ló wá di bọ́ọ̀kọ́ bọ́ọ̀kọ́ àtàfẹ́sọ̀l bí ẹ máa lè mọ́ra wọn lọ ẹ wo bí tó lọ rí ilé tẹ̀ mọ́ sheikh labana sọ pé a wà á dàlí ilzam gairu lazimin abada ká fún wọn tẹ́lẹ̀ nìkan lóní súnà gbogbo ẹ̀yin ọ̀dọ́ súnà sheikh alabani sọ pé eléyìí kò dọ̀rọ̀ yẹn fún yín láéláé sheikh alabani kì í sọ̀rọ̀ yẹn abadan láéláé wọ́n ní aza baabun wáṣẹ̀ aza baabun wáṣẹ̀ wọ́n ní ilẹ̀kùn tó fẹ̀ ni o yàrá alimu ni amúrọ̀ wajiban wà yàrá al-akhar laysa kadhalik ẹgbẹ́ nǹkan ń sọ bí kò ń ṣe láàrin àwọn onísùnà àtàwọn oníbídà o ẹni tó ti jọ ń ṣe súnà ẹlòmíràn sọ pé ẹni tó ti ṣe yìí ó ti jẹ́ kókó sí bí dáa ó ti dára àwọn oníbí dáa wọn lè lè ò ṣe ṣe gbogbo ẹlòmíràn ò rí pé nǹkan kan ọ̀ràn yẹn ni ẹlòmíràn ni rárá wa ma ikhtalafa al-ulama'u min qablu wa min ba'd illa li'annahu min babil ijtihad wọ́n gbogbo yapa táwọn onímọ̀ náà ṣe níjọ́un àti nísìnyí àwọn nǹkan tó ń fa àwọn nǹkan tó jọ náà ni wọ́n ní li'annahu wọ́n ní láà yulzimu al-akharin an yakhudhu bi ra'yihi kò sí ṣe kò bá mú kẹ́nìkan túláàsì àwọn ẹlòmíì láti dára ayé ẹ̀. alladhi yulzam bi akhdhi ra'yi al-akhar innama huwa al-muqallid alladhi la ilma inda. ẹni tẹ́lẹ̀ sọ pé bá a ṣe ní kò ṣe nìyẹn kò dá bẹ́ẹ̀ òun náà lè aláìmọ̀kan òun náà أفاد ابن القيم وأن أجمع العلماء على أن المقلد ليس معدودا من muqallida العلم وأن العلم معرفة al-ilm wa anna al-ilma ma'rifatu al-haqqi bi dalilihi wọ́n ní àwọn afọ́ àkó pé ẹni tó bá jẹ́ pé ó máa ń wu ẹnìkan tó gbé bí tẹ́nìkan bá ń lọ ibẹ̀ lóun náà ń lọ ẹni ò sọ nínú àwọn. òmìnira tó bá jẹ́ àwọn tá a jẹ́ ọ̀dọ́ súnà àlè apá kan wa kò lè mú apá kan láti sọ pé nǹkan báyìí sẹ́ni báyìí sọ tẹ́ bá ti rí ẹ̀ kì ń súnmọ̀ súnà mọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́kọ̀ al-Albani náà sọ bẹ́ẹ̀. wọ́n ní innama wal muqallid alẹ́dì la ilma inda wa huwa alladhi yajibu alayhi an yuqallid amma man kana aliman ṣùgbọ́n tó bá ní ma falladhi kaffara aw fassaqa wala yẹ wala yọrọ mi fi yọrọ ayé ṣùgbọ́n tó ń sọ yìí ẹnìkan kan ò ẹ àwọn kan mi ò gbà pẹ̀lú ẹ̀ wọ́n ní ẹni tí ò bá rí irú ẹ̀ irú ẹ̀ nìyí fala yalzamu abadan an yutabi'a dhalika al-alim tá a bá sọ̀rọ̀ àwọn kan tí ò bá pẹ̀lú mímọ́ yẹn kì í ṣe ọ̀ràn yẹn ẹni pé sọ pé dandan nǹkan tẹ́nìkan sọ agbọ́dọ̀ ló lórí àwọn ẹlòmíì